ẹ kú ojúmọ́ o ẹ̀yin ọmọ. ẹ káàárọ̀ olùkọ́ ẹ káàárọ̀ olùkọ́. ẹ ṣe àńlẹ̀ ṣe dáadáa la jí. dáadáa la jí. ẹ káre láì àmọ̀ kú ọjọ́ mẹ́ta. ọjọ́ kẹtẹ̀lú. bó o nílé ìwé sọ́wọ́ ń yá. àlù ẹ ṣeun ẹ̀yin ọmọ akínyín káàbọ̀ padà sórí ètò kọ́ ọmọ rẹ lọ́jọ́ tòní ẹ̀pọ̀ tọ́jọ́ mẹ́ta àgbànàkí náà lolùkọ́ yín Yakub Kamil àti Adam làwọn ọmọ mi tájọ mọ́ fètò ìdá yín lára yá ẹ mọ́ bá wa bọ̀ ẹ̀yin ọmọ só ti yá ká bẹ̀rẹ̀ ètò. ó yẹ àwòkọ́. ẹ kárí láì nílẹ̀ Yorùbá nínú àṣà wa iṣẹ́ àgbẹ̀ níṣẹ́ ilẹ̀ wa nítorí náà nǹkan lónìí ẹja kọ́ díẹ̀ nínú àwọn nǹkan ọ̀gbìn ìtàgbẹ̀ ń gbìn lóko ṣé ẹ ti ṣe tẹ́ ẹ̀yin ọmọ. a ti ṣe tẹ́. Iṣu yam. Iṣu yam. Gbàgùdá. Gbàgùdá. Ẹ̀gẹ́. Ẹ̀gẹ́. Pákí. Pákí. Cassava. Cassava. Tìmọ́ tòmátò. Tìmọ́ tòmátò. Àlùbọ́sà onion. Àlùbọ́sà onion. Yangan. Yẹ̀rẹ̀. Àgbàdo. Àgbàdo. ẹ̀yin ọmọ ọ̀pọ̀ yanturu ní nǹkan tágbẹ̀ ń gbìn lóko ṣùgbọ́n bá a bá ní amẹ́nuba gbogbo ẹ̀ lónìí ilẹ̀ àṣù ilẹ̀ àmọ́ torí náà nǹkan ẹ mọ̀ kọ́ yòókù bó dọjọ́ wájú ṣùgbọ́n fẹ́lẹ́ ìdẹ́sẹ̀ yìí ẹ pàtẹ́wọ́ fúnra yín abala kejì la dé yìí ìṣe ẹranko lásìmọ kọ́ lábala kejì ṣe é ti gbáradì sóyá. àti gbáradì ọyá. ẹranko léwo ni máa gbó. ẹranko léwo ni àwọn ẹranko léwo ní máa kàn. ẹ̀wúrẹ́ àgbò báàlù. ẹranko léwo ni wọ́n máa ń súfèé fọhùn bí ènìyàn o. ayékòótọ́. ẹranko léwo ni máa ń dún miau miau. ẹ̀rẹ́ nu wọn ẹ dákun ẹ dá ìbéèrè tí mo bi yín. olúkú ẹranko igbó wo ni máa ń búramúramù. kìnìún. ẹranko igbó wo ni máa ń fàyà fà ńlẹ̀ túrúrú ẹ káre láàyè ọmọdé ẹ dákun ẹ sára yín látẹ̀wọ́ tó ń rinlẹ̀ ẹ ṣeun ṣeun ẹ̀yin ọmọ orí yín ó kàkè tọ́ ibi la fètò wa tọ̀sẹ̀ yìí kún kò ní ju báyìí lọ fún tọ̀sẹ̀ yìí ìyókù tún di lọ́sẹ̀ tó ń bọ̀ lágbára èdùà bó bá dọ̀sẹ̀ tó ń bọ̀ ńkọ́ àní fi yín ṣàwátì ó dìgbà kan náà ṣùgbọ́n mọ̀ wípé ká tó lọ gẹ́gẹ́ bí ọjọ́ gbogbo akọrin á lùlù àjò ẹ̀yin ọmọ iṣẹ́ ti ṣe tán. ìgbọ́nyídà bàbá Yakub Kamil Adam àníṣe ti gbáradì fún jó. ìjọba ti jó. out, boy.